وكل برعة ضلالة وكل ضلالة في النار هذا وقف ولنغبا والحمد لله رب العالمين أباتي أفي أمي وقال دي أسكوي تيوشيني لنفوا láti ṣe àwọn ìbádà tí ma ń ọdọọdún òun náà ni ọdún iléyà tí a ṣe so abẹ́ ọlọ́run ọba ń bẹ̀ gbogbo àwọn tó ń ìbádà tí a ṣe àwọn azkar ìrun eid gbogbo àwọn tí wọ́n pa ẹran náà so abẹ́ ọlọ́run ọba kí ọgbà ní ìbádà gbogbo àwọn sadaqat àwọn hadiyat ẹni pé àwọn sàrà àti gbogbo àwọn ẹ̀bùn tí ó kálukú ṣe kọ́lọ́n kí ó jẹ́ kó kálukú bá nu mizanu hasanati rẹ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà so tíra Riyadu Salihin tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí inú báàbù fadl juu' náà ni a wà yẹni pé orí ńláńlá lọ́dọ̀ ọlọ́run fún ẹni tí ìṣẹ̀mí ayé tó bá le fún níwọ̀nba oṣù pé kò máa dán kò rí tó jẹ kò rí tó wù jẹ so oore ti ń bẹ fún yẹn lọ́dọ̀ ọlọ́wọ́n ba lérò àwọn nǹkan báyìí ibi tí àwọn kà lónìí àti ka àwọn hadith ní oríṣiríṣi ibi tá a kà ní hadith ti an Muhammad ibn Sirin an Abi Hurairata radiyallahu anhu. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال والله الذي لا إله إلا هو إن كنت لا أعتمد بكبدي على الأرض من الجوع وإن كنت لا أشد الحجر على بطني من الجوع ولقد قعدت يوما على طريقهم الذي يخرجون منه مر النبي صلى الله عليه وسلم فتبسم حين وعاني وعرف ما في وجهي وما في نفسي ثم قال نعم I want. وهم محمد بن سيرين عن أبي هريرة رضي الله عنه قال لقد رأيتني وإني لأخ لأقر فيما بين منبر فيما بين منبر رسول الله صلى الله عليه وسلم إلى حجرة عائشة رضي الله عنها مكشيا علي فيجيء الجائر فيضع رجله على عنقي ويرى أني مجنون وما بي من جنون وما بي إلا الجوع رواه البخاري وعن عائشة رضي الله عنها قالت توفي رسول الله صلى الله عليه وسلم ودعوه مرؤونة عند يهودي في ثلاثين صاعا من شعير متفق عليه وعن أنس رضي الله عنه قال وعن النبي صلى الله عليه وسلم دعاه بشعير ومشيت إلى النبي صلى الله عليه وسلم بخبز شعير وإهالة سنيخة سنيقة ولقد سمعته يقول ما أصبح لآل محمد صاع ولا أمسى وإنهم لتسعة أبيات رواه البخاري الإهالة بكسر الهمزة شام الضايب والسنقة بنون والخاء المعجمة وهي المتغيرة وعن أبي هريرة رضي الله عنه قال لقد لقد رأيت سبعين من آل صفة ما منهم رجل عليه اقداء إما إزار وإما قصاء قد ربطوا في أعناقهم منها ما يبلغ النصف الساقين ومنها ما يبلغ الكعبين فيجمعه بيده قوعية أن ترى حرته رواه البخاري وعن عائشة رضي الله عنها قالت كان فراش كان فراش رسول الله صلى الله عليه وسلم من أدم أشبه لي رواه البخاري وعن ابن عمر رضي الله عنهما قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من الأنصار فسلم عليه ثم أدبر الأنصاري فقال رسول الله صلى الله عليه وسلم يا أخ الأنصار يا أخ الأنصار كيف أخي سعد بن عبادة فقال صالح فقال فقال صالح فقال رسول الله صلى الله عليه وسلم من يعوده منكم فقام وقمنا معه ونحن ونحن بدعة بدعة عشر ونحن بدعة عشر وما علينا نعال ولا خفاف ولا قلانس ولا قمص نمشي في تلك السباق حتى جئناه فاستأخر قومه من حوله حتى لنا رسول الله صلى الله عليه وسلم وأصحابه الذين معه رواه مسلم ترى رياض الصالحين للإمام النووي رحمه الله تي أمباكي كارن الله تي aka ní òní òun náà ni hadith ti muhammad ibn sirin an abi hurairata radiyallahu anhu abu hurairah àwọn ló ń ṣàlàyé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sóhun nínú ìnira àti ìfúnpinpin ìṣẹ̀mí ayé ó ṣe pé eléyìí kò sì kó fìtínà bá ìgbàgbọ́ òun bó ṣe lè kó ma náà ni Abu Hurairah ń ṣàlàyé fún wa níbi hadithi yìí ipe ní ayé anabi sallallahu alayhi àwọn kankan máa ń ṣẹlẹ̀ sí òun tó ṣe pé laqad ra'aytini wa inni la akhir ipe nígbà míì àwọn èèyàn kan rí mi tí ń re ṣubú fíìmà bayna minbar rasulillah sallallahu alayhi wa sallam ila hujrati aisha láàrin mímbàrí anabi sallallahu alayhi wa sallam la títí àwọn àlàfo tí ń bẹ níbẹ̀ sí ilé ìyàwó anabi sallallahu tí ń jẹ́ aisha òun ó ṣubú mọ̀kànṣíyàn àlẹ́yà tó ṣe pé òun á dákú lọ́rùn gbọ̀ndán fọyẹ̀jì olùjẹ́ àwọn tí bá ń kọjá lọ ń wàá bá Abu Huraira lórí ibi tó dákú sí fọyàgọ̀ ìrìjìlá wú àlà ọ̀nùkí ẹlòmíì yóò wá gbé ẹsẹ̀ léhùn ní ọrùn ìpèsè mí àbí kò mí kọ́dà ẹlòmíì wà yàrá ẹni majununan ẹlòmíì ó rò pé àbí àlìjẹ̀nu fọwọ́ kan pé abẹni tí ó gbádùn ni tílaka rẹ̀ dàrú àbúrò ni wà má bí mi junun bẹ́ẹ̀ sì ni àlìjẹ̀nu ọ̀rọ̀ lù ìyàwó rẹ̀ má bí kò sí nǹkan tí ń ṣe mí ìlàlẹ̀ jù ebi náà ló dé ipò báwọn ẹni pé bí pàdé bíi pé yóò sì rẹ ṣubú látara pé kò ní rí nǹkan tí ó jẹ yóò sì dákú so Abu Huraira nìyẹn àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà nábì sallallahu alayhi wa alihi wa sallam sílẹ̀ yìí láfi mọ irú ìṣẹ̀mí tí àwọn sọ̀hábà tí wọ́n ṣe náà ni ó máa jẹ́ pé tí àwọn náà bá rí ìṣòro kan síkejì. Si nípa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé èyí wọn sọ wá di tí yóò wá fún wa ní àǹfààní láti fi lè rí àríwí lọ́dọ̀ ọlọ́run pé àìní ni òjì ká ṣe àbí àìrówó náà ni òjì ká rí ẹ̀sìn ṣe èyí wọn kan ọlọ́run ọba. bákan náà Aisha radiyallahu anha ó ní tuwufiya Rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ànábì tí gbogbo wa là ń tẹ̀lé tá ń pè ní aṣíwájú wa tí gbogbo wa náà mọ̀ pé ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba ni ẹni tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ni ànábì yìí sáláì sí ẹni pé jáde láyé wàdírí ìhú marihunatun inda yahudi àwọn aṣọ irin tá ànábì máa ń wọ̀ bí kí n ní bulletproof tí mo fi ń jagun ó wá lọ lè fi aṣọ yẹn dógò nítorí pé ní dógò ni pé ó fi ṣe collateral ipe mo fẹ́ yá nǹkan lọ́dọ̀ rẹ̀ ya mi àmọ́ nǹkan ti fi kalẹ̀ ní tí n bá ti dá owó rẹ̀ padà tí n bá ti dá ní mo yá padà ń wàá gba nǹkan tí mi náà gbé sí ọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ó fi nǹkan yìí dógò kò tí ì gbà padà tí ikú fi wá dé bá anabi sallallahu alayhi wa sallam kí ni nǹkan tá anabi gbà lọ́wọ́ tó yá lọ́wọ́ yahudi òun náà ní fi thalathina sa'an min sa'irin kéèyàn ó lọ lè yá bí ká ní àpò àpò yẹn gan àbí àpò ọkọ̀ bàbà torí salasina sọ́ọ̀án ẹni pé múdù mẹ́rin ó jẹ́ múdù níbẹ̀ nínú sọ́ọ̀ì kan bí ká ní pé èèyàn ya one twenty múdù bí ká ní kan èèyàn lè ya àpò kan bí kéèyàn lè gbá àwọn àpò kan ráìsì sọ pé a ah, ya mi ní àpò kan ráìsì sọ mo láwọn tí ń fún mo láwọn tí kéèyàn lọ jẹ gbèsè rẹ̀ gbàtà ànábì wa ò lè gbà ànábì wa ò pé kí ni fi dúró o ànábì wa mú aṣọ tí ma ń wọ̀ lójú ogun tó jẹ́ aṣọ irin òun náà ń pè ní dẹ́rẹ́rù aṣọ tó pé irin ni wọ́n fi ṣe é ti pé tán bá ta lọ́fà kò ní wọlé ìsàlẹ̀ aṣọ ni wọ́n máa ń wọ aṣọ yẹn sí bí ká sọ pé blood proof ní àsìkò yìí sọlẹ́ yìí ó ń ṣàlàyé fún wa káfílẹ̀ ma ìṣẹ̀mí tí anabi sallallahu alaihi tó ṣe anabi ò nígbè ìṣẹ̀mí olówó náà ni ó burú fáfá káfọ̀ olówó lọ́wọ́ kó tó máa fi ṣe fáàrí káfọ́ ma fi owó ṣe fáàrí tọ́lọ́mọba tiẹ̀ ṣe fún ọ kò sí kò nídìí kó tó ma wá fi owó yẹn ṣe fáàrí bóyá ní pé ni ń gbọdọ̀ tó máa jẹ́ ká máa rí òun ní rí ẹni tí aláìní abẹ́ni tí kò tiẹ̀ ka nǹkan tó níyẹn kún torí sẹ́mi tí anabi sallallahu alaihi tó ṣe náà nìyẹn léyìí. Anas òun náà tún gba ọ̀rọ̀ anhu qala onírọ́hánà nàbí sallallahu alayhi wa sallam dir'ihu aw dir'ahu bisa'irin oní ànábì yìí fi aṣọ irin tí máa ń wọ̀ jagun ó lọ lè fi dógò gbèsè kalẹ̀ látara pé ó ra sa'ir ó ra ọkà bàbà lọ́dọ̀ àwọn èèyàn ó ní wa ma shaytu ila nàbí sallallahu alayhi wa sallam níjọ́ tá nàbí gba gbèsè ń tọrọ lè gba àwìn lọ́dọ̀ èèyàn ó ló ń wá lọ bá nàbí bi khubsi sha'ir òun mú búrẹ́dì tí wọ́n fi yangan ṣe òun mú lọ fún anabi sallallahu alayhi wa sallam wa ihanatun saniha saniha àti bíkání ọ̀rá tí wọ́n ti yọ bí ká ní òróró kí o tún mú ọ̀rá tí wọ́n ti yọ òun náà ń pè ní ihanatun sanikha àmọ́ sanikha yẹn ó ti bàjẹ́ ẹni kó ti yí padà lẹ́nu bí kó ti kan bí kó ti kan bí ká ní pé bọ́tà alápèjúwe kí o mú bọ́tà tó ti tó ti bàjẹ́ kí wọ́n á mú lọ́wọ́ ó ní walaqad sami'tu uyaqul ó ní òun wá ń gbọ́ tánàbí ń sọ ike ma asbaha li ali muhammadin sa'un wala amsa wa innahum la latisacatun abuyat anabi ni bá a ṣe jí lónìí gbogbo mọ̀lẹ́bí mi kò sí oúnjẹ kankan tá a jẹ kódà a ní sọ́ọ̀rín yẹn ni kí múdù mẹ́rin a níbi kí ni pé yóò ní múdù mẹ́rin tá a máa ń yọ ọ̀run ni pé múdù mẹ́rin sì ní ike tá ń lò ní sẹ́wọ̀n ike kan àbọ̀ ni torí pé agolo mẹ́rin agolo méjì ẹ̀ múdù kan agolo méjì ni náà ni màá kó agolo méjì ni màá kó múdù kan sòtí yẹn bá yọ múdù yẹn mẹ́ta yọ jẹ́ ẹ eh, mudu mẹ́ta agolo mẹ́ta ló máa mẹ numudu kan agolo mẹ́ta mo gbàgbé ni agolo mílíkì mẹ́ta tí wọn bá wá yọ yọ jẹ la, yọ jẹ agolo méjìlá agolo méjìlá wọn wá ṣe dédé ike kan àti àbọ̀ òun ni ń jẹ sọrin mẹ́rin anabi ni a ní ntọ́ ń ike kan àbọ̀ oúnjẹ nílé ní gbogbo àwọn tá a jẹ anabi sallallahu alaihi anabi wa ni wa innahum la tis'atun abiyat ilé mẹ́sàn sì ni ẹ̀kọ́ ìyàwó mẹ́sàn là anabi sallallahu alaihi wasallam ni so ibi yìí láti máa farada tí àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam tí wọ́n ṣe pẹ̀lú anabi sallallahu alaihi wasallam so léyìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin tó kóbìnrin ọmọ síranù wọ́n bá ní kí ló dé ní ọkọ rẹ̀ ń febi pa ni tó akọ́kọ́ yẹn bá ń febi pa yìí wọn ò fún ní àǹfààní kan ò lè ṣèrà nù ọ́ bí àwọn abájọ hmm, ọkọ rẹ̀ ń febi pa ni àkọ́kọ́ ọkọ yẹn kalẹ̀ bá ti mọ̀ pé ọkọ òun ní nǹkan tí ó fún òun jẹ tó fi àwọn olè ṣèrà nù kọ́ kalẹ̀ kọ̀rọ̀ léwẹ́ lómi tí ó tí ó tọ́jú rẹ̀ so àmọ́ yìí tó dáa jù tó bá jẹ́ pé níyẹn bá ṣe èèyàn rádaràdá ní ọkùnrin òun tó ipò náà ń ṣègbìyànjú bọ́lọ̀ ń ṣe ni yóò máa wá náà ní ṣe ń wá kí wọn náà ṣàfaradà ẹ wúrú àfaradà táwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam tí wọ́n ṣe so àwọn àrílí àríkàrí tó bá kú ṣẹlẹ̀ àkúríkà ike wọn ń hólé anabi lérí pé bí ń pa wá o wọn ń pariwo kódà àwọn ganan tó ń ṣàlàyé ti ń ṣẹlẹ̀ látara pé kó ba lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwa mùsùlùmí kí ọmọ torí rẹ̀ bára jẹ́ kí ọmọ torí ìṣòro ba ẹbí yàn jẹ́ ẹtún àwò tó ń tí bá ti ń sọ yìí náà ànábì ọ̀wá gbégbá bára jáde ebi ń pa mí kọ̀ sọ́ dalubára kí ọmọ wa yẹ̀yẹ́ ìsẹ̀mí ayé kọ́ ọmọ yẹ̀yẹ́ ọmọlúwàbí ara rẹ̀ káàkiri tí ẹ ṣe sùúrù tí ó fi di pé a tó bá wa dókun yanyan tí a bá rẹ ní tí yẹn lè kanu sí ní ìkọnu àpọ́nlé náà ni tó kọ́ mọ̀ pé a kí ni dógungo fún lágbájá yìí ni àmọ́ kí gbogbo gbà tí kí n kaba ṣe kẹ́rẹ́ báyìí ọbẹ̀rẹ̀ bá ra ọmọ tọrọ bá ra kí ni àròlé yìí kì í ṣe ìṣesí mùsùlùmí tó dáa so yẹn máa ní àfaradà yẹn máa ní àmúmọ́ra so anabi sallallahu alaihi wasallam ó jí anabi ni bá a ṣe jí yìí tọ́yì kan kò bá wa jí kódà lánàá gan ta fẹ́ sùn àìrí sọ́yì kan náà jẹ́ wọlé amsa bá a ṣe sùn lánàá gan sọ́yì kan kò sínú lé wa yẹn ni pé pẹ́rẹ́gì kan àbọ̀ kò sínú lé wa àtàlẹ́ àjẹ́ omi pé tí wọ́n ní kò tó nǹkan yẹn anabi wa iná ń lọ tẹ̀sán àti aboyatin ọ̀nà méje méje sì wa àmẹ́sàn náà ni ojúlé tí anabi sallallahu alaihi wasallam tí ó ní wọn ní rawahu al-Bukhari imam Bukhari náà gba hadithi wa al-imam an-Nawawi rahimahullah wọn ní al-ihalatu bi kasri al-amsa wọn ní tí ń amsa tó wà ń bẹ̀yẹn àfọ̀ní wọn ní ash-sha'mu adh-dha'ibu òun náà ní ọ̀rá tafattaq tafatak bilahami qabila sha'ami àfọ ní nawabir ó ní wọ́n kọ́ gbádùn laham ẹran ni ọkọ jẹ náà wọ́n tó bá gbọ́n qabila sha'ami kó fi ọ̀rá kalẹ̀ so náà ni eléyìí ẹran lèyàn kọ́ máa ń jẹ náà ẹni ti kọ́kọ́ jẹ ọ̀rá bá ti wá wú tó so ò ní lẹ́ran jẹ mọ́ ọkọ̀ àwọn gòfin ọ̀rá ẹran so ibi tí mo ti lọ gan ni pé aṣáámú ẹ̀dá ibù ọ̀rá tí wọ́n ti yọ iná ni aṣáám ẹ̀dá ibù ọ̀rá tí wọ́n ti yọ wọ́n ní aṣẹ́nìkọ́ bìnnúni wàlùkọ́ àlùmọ̀ọ́jàmà kọ́ọ̀n ó ní ọmọ tí wọ́n kàn sí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé àlùmọ̀tàgọ́ yíra ọ̀rá tó ti change ìyẹn ni pé bí ká ní eh, eh, bọ́tà tó ti wá kan so tòun ti bẹ́ẹ̀ náà bí Anas ṣe mú kinní yẹn lọ́wọ́ pé òun ń jẹ́ ẹ̀hún kan o anabi ò ní gbé wá kí n jẹ́ anabi ò gbà lọ́wọ́ rẹ̀ so olóhùn kan ń gbọ́ tànàbí ń sọ ọ̀rọ̀ yẹn nínú ilé náà ni Abu Hurairah radiyallahu anhu ń ló tún gba hadith àtúfẹ́ kàyíwá ó ní laqad ra'aytu sab'ina min ahli sufa olóhùn máa ń rí àwọn tí wọ́n tó sẹ́fìntì nínú àwọn ahli sufa àwọn tó ń wà ní ilé kéwú lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú mọ́ṣáláṣí ni wọ́n ń gbé tó ṣe pé wọn àwọn àfòkọ́rọ́ alladhina la ma'wa lahum wa la mabit wọn ò níbi tí wọ́n ń gbé wọn níbi tí wọ́n ń sùn àwọn ènìyàn inú mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam náà ni wọ́n máa ń gbé àbúrò rà ní pé òun máa ń rí wọn kìí ṣe ń o kìí ṣe àwọn ń o àwọn ọmọlé kéwú àwọn sọ̀hábà tó kọ́ jẹ́ aláìní tó ń jẹ́ tálíkà ma min umrajulun alayhi irida wọ́n ní kódà kò sí ẹnìkan lára wọn tó ní aṣọ gidi lára rìdá àti ń jẹ́ rìdá ni aṣọ ìtẹ́yẹ̀ máa ń fi ń wọ̀ sókè wọn ò ní innama yuzaru wa imma izar wa imma kisa wọ́n lẹ́nu mi ẹ̀ lérí oní ma min umrajulun alayhi irida ẹ lérẹ tó ní aṣọ tó sì ní àwọ̀tẹ́ ṣòkòtò nísàlẹ̀ ẹ ó ní imma izar inú kẹrẹ tí ó ní ṣòkòtò wà imma kìsà àbí kẹrẹ tí ó ní aṣọ tó wùn ní ṣòkòtò ní tiẹ̀ àbí kẹlẹ́ omi tiẹ̀ ní aṣọ bí aṣọ òbúra lásán qadrabatu fi a'naqihim kìsà òun ẹni pé aṣọ tó fẹ̀ bí aṣọ òbúra ó náà wọ́n ní wọ́n wà á lọ mọ́rùn wọ́n ta kókó rẹ̀ sọ́rùn mini ama yabulugu nisfa saqayn aṣọ mi tán bá wọ̀ tán bá lọ mọ́rùn yóò wá dé ìdajì ojúgun wọn méjèèjì wà mini ama yabulugu ka'bayn ẹlòmíì ọwọ́ tiẹ̀ yóò wà ní òkè kókó ẹsẹ̀ yẹn pé ìzárò wọn tán bá lò so ibi iná rí i pé tòun ti bá ṣe jálá ìníhùn náà wọn kì í ṣe isbaalu inú kan wọ ní sùsàk ní pé ìdajì ojúgun àbí kí wọ́n wọ̀ yìí tí ó dé òkè kókó ẹsẹ̀ wọn sọlẹ́ ń ṣàlàyé fún wa ipe kọkùnrin kó máa wọṣọ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ àbí kó dé kókó ẹsẹ̀ kò bá mu tí mò ń wí ni pé ìṣẹ́ lọ́hùn ni ìbínú ọlọ́hùn ni kí ọmọ ṣe bẹ́ẹ̀ tọ̀ onífàyà jìmọ́ ìwú bi hi, àwọn tálíkà yìí wọ́n mọ̀ wá fọwọ́ kó aṣọ yìí wọ́n fi pa pọ̀ níbi pé àwọn bòmí yóò mọ̀ ya ìbòmí atẹ́gùn wọn mọ̀ fẹ́ wọ́n mọ̀ wá fọwọ́ pa pọ̀ kàrà iyẹ̀tẹ̀n ẹ̀ǹtúrọ̀ awratuhu wọn ò ní fẹ́ káwọn èèyàn orí òhò àwọn wọ́n mọ̀ kólura káwọn èèyàn òhò àwọn mọ̀ fọwọ́ fà ẹ̀wọ̀ àwọn ọkùnrin nu o mọ̀ fọwọ́ fà aṣọ tí wọ́n lọ́ máa ra so ẹ̀wọ̀n kan òun nífẹ̀ẹ́ káwọn èèyàn máa rí òhò àwọn kátẹ̀wá tó ní pé àwọn obìnrin so àwọn ọkùnrin lásán mi pọkùnrin gan máa ń lójú tì ọkùnrin gan máa ń yọ gẹ̀ síta kọ́ yọ gbòdodo kalẹ̀ kọ́ wa yọ gẹ̀ kọ́ wa lọ tó wẹ̀nu mọ́dì aláìlójú tì ọkùnrin nu kọ́ wa jáde bọ́ta ẹlòmíràn tó wa yọ maikele yóò tó yọ brush lọ́wọ́ la toothpaste láàárọ̀ yóò wa yọ kọ̀ yọ ríṣiríṣi níta gbangba ah ẹrú àìlójútì wo ni a ní òhò rẹ ló ń sí kalẹ̀ ń kọ̀dá kọ̀dá kí wọ́n máa yọ gbó gẹ̀ kalẹ̀ kọ́ máa yọ gbó ikùn kalẹ̀ kọ́ máa a ah, a ah, ah. so bọ́ bọ́ bọ́ faṣọ sára kátó wá ní obìnrin tó náà wọ aṣọ tí ó máa ṣó gbó ara rẹ̀ tí ó lẹ̀ mọ́ lára gbélé yìí kọ́ bá mu so làwọn sọ abáyé mọ̀ fọwọ́ kó aṣọ yẹn wọn nífẹ̀ẹ́ káyìn yóò òhò àwọn Àìṣà ẹ̀rí pé ẹ bá wọ yìí ìyóò rí pé Abu Hurairah ń ṣàlàyé òsì tó bá ní alifakiru alimodekeu àwọn òsì tó tó gbé ẹni tó wá jòkó ti ni náà níjẹba àwọn àwọn òsì tí ẹ jẹ́ kéèyàn lélẹ̀ tí ẹ jẹ́ tí ma yẹnì tó ní alimasikanu àwọn òsì tí ó mú ni jòkó jẹ́ náà ni àwọn òsì yìí àmọ́ ti bẹ́ẹ̀ náà kò lé wọn kó nídìí nídìí ẹ̀sìn sobi láti mọ̀ pé mùsùlùmí ó gbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀ gan kó sì mú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ kó má jẹ́ pé jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ náà ni yóò sáwà nínú sẹ̀mí ayé ọmọ mùsùlùmí náà ni àwọn afáàmù ń dásà kan wọ́n ní ẹni fàáyàrùn súnmọ́ àyàrùn súnmọ́ àyàrùn àfọwọ́ni tààlímù kọ́ ló bá wọn ó ní áá eré ibùlá ńlá ni láì fìlà ńlá ni àbùkù tó tóbi ni fọ́mìyàn kó jẹ́ pé ṣàkọ́ olùmẹ́rì min ajili ta'am kó kó gbogbo wàhálà tó ń ṣe nílé ayé rẹ nítorí oúnjẹ ni tó kó tó bá ń banújẹ́ báyìí torí àìrí jẹ ni tó o bá ṣe dára ní gbèsè ayé rẹ báyìí torí àìrí jẹ ni so kéribú ọba yàn kẹ́ni kí ló fẹ́ ribú fún yàn kí ni oúnjẹ ni ah kọ́dá o sunna ni mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí ara rẹ̀ wọ́n já wọ́n ní kí ló ń ṣe ọ́ tó fi kókó lé ọkọ pé ah ń fi bí pa mí ni àbí wọ́n bá wọn náà tó ń já wọ́n á ní kí ló dé gbogbo àdéhùn mọ́ ṣe ọbẹ̀ kọ́bẹ̀ fún mi. Ah, ah. ọbẹ̀ kọ́bẹ̀ lọ́wọ́ ń jà sí wọ ọkùnrin ah, ọmọ sàgbà kan ara rẹ o ṣàkọ́ olùmọ́rí i mìíràn ajílẹ̀ tọ̀ àm tó bá tiẹ̀ sọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé oúnjẹ yìí mọ̀ ṣe dáadáa mi láìkì rẹ̀ so ojú tán ojú báwọn náà lọ àwọn ẹgbẹ́ kò ní dáfọ́ ni ẹnìkan alájà ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù àbá àbá ẹsẹ̀ sùúrù kì í ṣe sùúrù gidi àwọn òbá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún mi ní kẹ̀kẹ́ àà ó sì wá yẹ aláìlélá káyìí báyìí ọbẹ̀ ah so kò bá mu irú ẹ̀ ni ẹ wo sẹ̀mí táwọn sàhábà yìí tí wọ́n ṣe bí gbogbo nǹkan ṣe rí kò sì dín wọn lọ́wọ́ ẹ̀sìn kò dín wọn lọ́wọ́ ẹ̀sìn so bí sẹ̀mí mùsùlùmí ṣe gbọdọ̀ rí náà ni tọ́ abẹ́rẹ́ wọn kọ́mọ́ṣá sànú àwọn náà àni Aisha radiyallahu anha Aisha tó fẹ́ sàlàyé mi fún wa nípa anabi sallallahu alayhi wa sallam so tó wá fẹ́ sọ nípa nǹkan lónìí olé anabi sallallahu alayhi sallam náà lọ́ fẹ́ sọ fún wa ó ní kánà firashu rasulillahi sallallahu alaihi wasallam min udumin ó ní eh, bẹ́ẹ̀dì ànábì mọ́tírasì rẹ̀ min adamin ó ní awọ ni awọ náà lànàbì fi ń sùn aṣíwò ulif tó pé tẹ bá wo àárín rẹ̀ okùn wọn ti fi okùn la yẹn ni pé bí awọ tó wá mix okùn mọ́ tó pé láàrin rẹ̀ báyìí aṣù tó bá ní aṣù nǹkan yẹn ni pé àárín ní ń jẹ́ báwọn tí kò wọ́n tó ń fi àwọn bí ewé wọ́n tẹ̀ sí i sòsèmí ayé tànà bí lónìí bí àwọn kíni pààyàn àwọn kíni kẹrẹ kẹrẹ sọ ẹlòmíràn bá ti ń jẹ àwọn tó ń bá díẹ̀ díẹ̀ díẹ̀ nínú tán pé ń kẹrẹ wọn sórun tànà bí ma fi ń sùn nù wọ́n sì tẹ wọ́n tẹ lérí awọ wọ́n tẹ awọlé tó ma fi sùn so bí anabi sọlọ sọlá mi yé ń sẹ̀mí nù sẹ̀mí kí wọn kọ nulẹ̀ yẹn kan wá ní níbẹ̀ so àbí kó jẹ pé wọ́n kàn bá eh, kápẹ́tì náà kàn bá nulẹ̀ rẹ̀ so wàláhì tí wọn bá nílà káyì yóò kó kí wọn gbọ́ àwọn kìnìyàn kí lọ jáma kì í ṣe wọ́ o kì í ṣe wọ́ o ẹni wàá lè wù kọ́ sí àgbẹ̀ ń ọlọ́run ti dẹ́dẹ̀ lómi tó akpé bóun ṣe rí ni ó dò ní tíyà òní ta láyé láyé rẹ̀ àwọn táwọn kan kó jẹ́ ń ṣe àkọ́rọ̀ àwọn òní ta ní sẹ̀mí ayé ẹlòmíì so ẹlòmíì sì ní ìsẹ̀mí ayé tiẹ̀ tó akẹ́ gbogbo ayé ṣe rí nu àwọn iṣẹ́ àní olówó jù ẹlòmíì wọn pé kílẹ̀ ẹ̀ka ń wí sòwò ní bí sẹ̀mí ayé ẹlòmíì ṣe rí nu ẹ̀ ah, ah ṣé a lẹ́nu lè kún ibà yìí ra so kódà ẹlòmíì bẹ́ẹ̀dì ok bẹ́ẹ̀dì ah kódà ẹlòmíì kọ́ fún kẹsì pé wíìtọ̀ àwọn ìyàwó bá ẹ bá lẹ́ ń fẹ́ dé tọ̀ ẹ lẹ́ mọ̀ àmọ́ ń tèmi wọn ò fẹ́ tó ẹ sábà sùúrù àwọn ṣẹ̀mí yẹn náà lànàbí sallallahu alaihi wasallam náà ṣe kò burú ẹnu tó jà náà ni pé kí ọ̀sán níbẹ̀ rọ lọ́wọ́ bá kún un kọ́mọ̀ jẹ́ pé nítorí ayé àbí nítorí kàn bá lè máa ròyìn rẹ kí ẹ̀rí lágbájá kọ́lá lomi ń dọ̀tí ìdọ̀tí rẹ̀ kàn bá lè máa pè é ní pé ah ẹ̀rí bí ṣe ń dọ̀tí káàkiri ah ọbẹ̀ rọ lọ́hùn kò síbẹ̀ rọ lọ́hùn ibi dọ̀tí wàláhì ẹlòmí gbogbo tá à ń sọ yìí ipe bóyá abẹ́ ṣàfikíní kan nature rẹ ni ó kàn ni ó kàn hate kìíní ọ̀hún ni ó ní like by nature ẹlòmíì tó kàn wọ́n pé nǹkan ń wíṣì owó ni so tí àgbọ̀yé sinba tó wá kun ẹ̀sọ̀ wá yé pé aha àti kìíní ìtẹ̀ tó ń ba mu báyìí náà so kí ọlọ́run bá kó sànù fún wa kọ́mọ́jì kí ẹ̀rí pẹ̀lú ẹni bá ń tọ́ pé ó bá wà bẹ́ẹ̀ tó wọ́n bá tiẹ̀ dé kò ní kó fìtínà bára rẹ̀ tó apúwò bá sì dé náà sẹ́wọ̀n pẹ́lú mi wàláyé lásìkò yóò dá àjọ gbogbo àjọ tó bá dá wàláyé tó fi sẹ́ẹ̀tì lé níwá kí ebi ó sì mọ̀ pa àmọ́ yóò sáfẹ́ sẹ́ẹ̀tì lé kíkílé kó wọn sá sẹ́ẹ̀tì lé yìí náà ni kódà yóò ibi tó yẹ kó náwó sí tí ó jẹ́ tí ó jẹ́ ní tí ó fi súnmọ́ lọ́n kò ní lè ṣe kò ní lè ṣe kó sá sẹ́ẹ̀tì lé yìí náà ni ọmọ wa kàkiri pàtó yìí kí ni n tóbi ní ẹ̀mí rẹ̀ lélẹ́yìí kódà ibi ọmọ pàyàwó rẹ ibi ọmọ pọmọ rẹ kódà lọ́wọ́ mi ò fi lé iṣẹ́ ti lé ni so nto nto nto jọ lójú nù sọ ní tó wá ṣe pé nǹkan yẹn bá wà nínú nature rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tágbó yẹn sì bá tó wá ba ìwà rọrùn fún so bẹ́ẹ̀ náà ni ẹni tí o bá wá sí tó pé àwọn ojú kòkòrò yẹn ń bẹ nínú gbèsè ayé rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àgbó yẹn sì bá ba nítorí dájú ní kọ́ra máa fúyẹ́ kínní yẹn kó máa fúyẹ́ rẹ̀ kó máa fúyẹ́ rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ẹ̀mí rẹ̀ kó lọ́n bá fún wa ibnu umar radiyallahu anhu olùtún gba hadithi wa oní kunna julusan ma'a rasulillahi sallallahu alayhi wa sallam oní àwọn jókòó pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan idh ja'a rajulun minal ansar ní arákùnrin kan bá dé tó jẹ́ àwọn ará madina fasalama alayhi wa salama sannabi thumma adbara al ansari ní ará madina yẹn bóyá salama tó ló bá faqala rasulillah sallallahu alayhi wa sallam ya akhal ansar anabi ni wọ́n ma yá wa tó jẹ́ ara madina kayfa akhi sa'id bin ibada báwo ni ọmọ yá mi sa'id bin ibada báwo ló ṣe wa qala faqala salihun ó ní ọwọ́ dáadáa ó ní ẹni rí la màá sí faqala rasulillah sallallahu alayhi wa sallam anabi wa sọ fún mi pé man ya'udu minkum talentuma lọ́lẹ̀ ń bẹ̀ wò nínú yín fàkọ́ọ̀mà ntalẹ́ntì ọlọ́ba ọbẹ̀ wò nínú èèyàn tẹ́ jòkó fàkọ́ọ̀mà wà kúmnà máa ẹ̀wò anabi bá dìde gbogbo wa náà bá dìde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wà nánu bid'atun ashara ma alayna ní àlùn wala khifaf ó ní gbà táwọn dìde pẹ̀lú anabi táwọn ń lọ yẹn àwọn mọ́kànlá làwọn àwọn mọ́kànlá àbáwọn lé ní mẹ́wàá gbogbo àwọn yẹn yẹn àwọn ò ní bàtà àwọn ò sì ní kúfì ẹsẹ̀ làwọn fi ń rìn wala kọlanis kọ́dà ní kọlanis yẹn ni pé fìlà akọlansuwa yẹn kọlanis à ní fìlà wala kùmsùn à ní aṣọ tó ṣe pé à ní aṣọ tó ní àpòlẹ́yìn aṣọ kọ́tà máa ń lápòlẹ́yìn wọn ni wọ́n ń pè ní kùmùs àwọn aṣọ tí yẹn máa ń wọ̀ burnus ni tí mo ń sọ kumus àwọn aṣọ jẹ́mu kọ̀míìsù nù ẹni pé aláṣọ gidi kan lára tá a wọ̀ ẹni pé gbogbo ayẹyẹ akànṣá wọ sójà jìyà ti kan ni namshi fitilka asibah ní gbogbo wa à ń rìn níbi ilẹ̀ tó jẹ́ ilẹ̀ alama hatta jinahu títa fi dé ọ̀dọ̀ Sa'id talọ̀ fasta fasta akhara qawmuhu. من حوله حتى دنا رسول الله صلى الله عليه وسلم واصحابه الذين معه ó ní gbogbo àwọn èèyàn wọ́n lọ́ra wọ́n ta kété sẹ́yìn wọ́n jìnnà sí anabi wa súnmọ́ واصحابه الذين معه àti àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú sọ̀hábà tó ń bẹ pẹ̀lú anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń jẹ́ àwọn sọ̀hábà rẹ̀ àwọn àwọlé tọ̀ yẹn ni pé ó rẹ̀ Sa'd nígbà yẹn Sa'd ibn Ubadah ó rẹ̀ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ àlọ́ lè kí kí n dábẹ́ yọ níyà yẹn fún wa àwọn ẹ̀kọ́ wà níbẹ̀ tí ó pọ̀ àwọn kọ́ ni pé anabi sallallahu alayhi wa sallam kìí ṣe ẹni tí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ó ní gírímọ̀nkáyì anabi ṣe tó ní gírímọ̀nkáyì ọ̀rọ̀ yìí yọ ń bẹ̀ torí pé kí ni arákùnrin kan kìí ṣe ẹnìkan tó gbajúmọ̀ nínú àwọn ansor kìí ṣe àwọn olówó nínú wọn so kìí ṣe àwọn ọlọ́lá nínú wọn ọwọ́ ọwọ́ kí anabi sallallahu alayhi wa anabi sì dá lóhùn anabi tún pè anabi tún bá a sọ̀rọ̀ sọlẹ́yìn náà sáàdì ibn Ubada ó jẹ́ nìkan tó rẹ̀ anabi sọ̀rọ̀ sálàmù wa ni a ẹ jẹ́ ká ọ lè wò ó túmọ̀ sí pé nínú ojúṣe mùsùlùmí òun náà ni ẹni tó bá rẹ̀ ojúṣe yẹn ni pé kéèyàn lọ lè kí kọ́dà kéésẹ̀ kan ẹ̀rì kí wọ́n sọ pé ziyaratul marid ìyáàdà náà máa ń lò ṣé òun lẹ́ni tẹ̀cídù miraran wa tikraran ọmọ lọ ọmọ lọ ọmọ bọ̀ òun tó kí àmúṣe lọ lè kílẹ̀ kan ọ̀rọ̀ ó tún lọ lè tún ó tún lọ lè tún kí sùn náà fi ń pè ní ìyádàtú almarid sùn yẹn ni pé kìí ṣe pé ẹ̀ka péré náà ni ìyẹn máa lọ lè ń wo ẹni tí ó jẹ́ aláìsàn sùbá kan náà kò sí ní tó burú kéèyàn pọ̀ ẹ̀wọ̀n kan àwọn míì mẹ́tọ́ yìí pé tá máa ń sọ pé hospital visitation eh, tá a máa ń ṣe yẹn àwọn míì ò ní àwọn kan tó ní mo gbọ́dọ̀ àwọn kan ní pé bídíà ni mo ní àbúkù ah, kan yẹn ó sì mọ̀ ju bídíà lọ bídíà lọ bídíà báyìí so ntọ́mọ́sá rí pé n tó ń ṣe súnà bá ń ṣe wọ́n sáfẹ́ wá ọ̀nà kan láti fẹ́ lọ mọ́ pé bídíà alùsùn náà ṣe kíní kan láì lè rí ẹ̀rí kíyàn lọ lè ṣe jàmá visitation yẹn ni pé kíyàn lọ ni pé à ń kóra wa lọ lè ń ṣe àbẹ̀wò aláìsàn kò sí tó burú bẹ́ẹ̀ irú ẹ̀ ni irú ń ta kà nínú hadith yìí anabi dìde pẹ̀lú àwọn sọ̀hábà ni wọ́n jọ lọ papọ̀ wọ́n lọ lè kí aláìsàn so eléyìí ó túmọ̀ sí pé kò sí ní tó burú níbi kí èèyàn kó rẹ ni lọ pé ah ẹ jẹ́ ká wọlé wo àwọn aláìsàn ká ní ká lọ sí hospital ká fi lọ sí visitation kò sí ní tó burú mbẹ pẹ̀lú hadith akayi so bákan náà tí wọn bá dé ọ̀dọ̀ aláìsàn èèyàn máa ń súnmọ́ wọn ni yóò súnmọ́ àfi tó bá jẹ́ pé àárẹ̀ yẹn bá jẹ́ àárẹ̀ tí bóyá àwọn dókítà náà ni pé ah ẹ má súnmọ́ ẹ má fọwọ́ kan lára o so kí wọn náà mọ̀ tó ń sáyà gbangba gbẹ̀yìn fọwọ́ kan la so kí wọn ṣe bẹ́ẹ̀ tó bá ti ní mọ́ fọwọ́ kan la kí wọn rọra filẹ̀ kí wọn kí wọn ṣe àdúrà tí wọn kí wọn ṣe fún un so bákan náà nínú hadith yìí ẹ wo ìròyìn tí ẹnì sọ̀hábà yìí ti ń ṣàlàyé ó ní gbogbo àwọn yányán àwọn òwò bàtà ó mi pé àìní yẹn kì í ṣe àìní tó kéré bákan náà àwọn òrí aṣọ gidi kan wọ̀ ongo kálukú kan wọ́n tó rí ni so eléyìí náà ni yóò fi mọrú sẹ̀mí tí àwọn sọ̀hábà nàbì ridwanullahi alayhim ajma'in tí wọ́n lò láti fi ṣe ṣàmìkọ́lá nàbì sallallahu alayhi wa sallam naam Imran ibn Husayn radiyallahu anhuma wọn tó gba ọ̀rọ̀ yìí wọ́n tó dọ̀ nàbì sallallahu alayhi wa sallam ó ní ànàbì ní khayrukum qarni ànàbì ní gbogbo ẹ̀yin ẹni tó dáa jù nínú yín inú làwọn tó ń bá mi ṣẹgbẹ́ tàjọ wà láwùjọ ara wa thumma alladhina yalunahum bákan náà àwọn tó bá tún tẹ̀lé wọn àwọn náà tún wà nínú àwọn tí àwọn náà tún lọ́lá ẹni pé àwọn tabi'un summa alladhina yalunahum lẹ́yìn àwọn tabi'u tabi'in àwọn náà tún bẹ náà tó tún jẹ́ ẹni pàtàkì ẹni ọlá nínú Islam qala Imran Imran sọ báyìí pé fama adiri qala an-nabiyyu sallallahu alaihi wasallam marratayn aw thalatha olóhùn ọ̀mọ̀mọ́ bóyá ẹ̀mẹ̀jìlá nàbí sọ̀rọ̀ yẹn ní abẹ́mẹ́ta gbìyànjú pé bóyá ẹ̀yìn khairu quruni qarni thumma alladhina yalunahum bóyá bó ṣe dáa dúró nù àbótú ní thumma alladhina yalunahum bó tún fitẹ́lẹ̀ kẹta náà lé wọn ọ̀ma pé kọ̀ dáhùn lójú onílẹ́yìn gbàyàn níbi ẹni thumma yakunu ba'dahum qawmun yashhaduna wala yustashhadun ó ní àwọn kan padà wá dé qawmun àwọn ìjọ kan padà dé tó ṣe pé yashhadun àwọn ni wọ́n máa jẹ́rìí wàlá yustashhadun ẹnìkan kò ní lè gbẹ̀rí tí wọ́n jẹ́ wayakhunun wọ́n máa ṣe jàmbá wàlá yu'tamanun wọn ò ní ní fọkànbalẹ̀ sí wọn máa jàmbá ní padà máa ṣẹlẹ̀ wayundarun àbí wayundirun wọ́n máa lérí fáwọn èèyàn páwọn ó ṣe nǹkan àmọ́ wàlá yóò fún un ní ṣe àti pé àdéhùn náà wàyúdi irufihim asamanu wàyẹ́dì harufihim asamanu yóò padà wá hàn láàrin wọn asamanu ìmọ̀ yóò bàǹtìbàǹtì yẹn ni pé àdájẹ náà ni ó padà pọ̀ láàrin àwọn èèyàn so yẹn ni pé àdìsí ń ṣàlàyé fún wa ipe àwọn tí wọ́n bá nẹ́bí sallallahu alaihi wasallam lògbà tòun ti àìní wọn òun náà àwọn ni wọ́n dáa jù so bákan náà àwọn tó tẹ̀lé wọn àwọn náà tó lọ́lá so anabi wa ń jẹ́ wa pé tọ̀ lẹ́yìn ìgbà wọn táwọn yìí ń bá lọ tán àwọn èèyàn rán wọn wà bẹ̀rẹ̀ ó mi pé àwọn èèyàn wọn kò sí nínú àwọn sàhábà àwọn èèyàn wọn kò sí nínú àwọn tàbíùn kò sí nínú àwọn tàbíùn tàbíùn so lẹ́yìn tí wọ́n làwọn èèyàn rán wọn wà bẹ̀rẹ̀ so bíbẹ̀rẹ̀ àwọn èèyàn dandan tó ń sọ yìí kò túmọ̀ sí pé gbogbo ayé náà ni ó wàá rí randanrandan so àwọn tí ó ṣẹlẹ̀ ni pé àwọn tí ó pọ̀ jù náà làwọn èèyàn randanrandan ẹ̀ríkì gbàtọ́ lọ́wọ́ bá ń sọ nínú suratul waqi'a náà ó ní wá ashabul yamini ma ashabul yamini gbàtọ́ ní tó ní sullatun minal awwalin wa sullatun minal akhirin ẹni pé níbi táwọn tán jẹ́ àwọn ẹni rí wọ́n pọ̀ nínú àwọn tó jẹ́ as-sabiqun as-sabiqun ulaika al-muqarrabun fi jannati an-na'im thullatun min al-awwalin wa thullatun min al-akhirin àbí wa qalilun min al so ó ní àwọn tó jẹ́ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n wà ní àwọn as-sabiqun àwọn tán jẹ́ ni àkọ́kọ́ wọ́n pọ̀ nínú wọn àmọ́ nínú àwọn sàbíkúnù sàbíkúnù qalilun minal akhirin díẹ̀ ni ó wà nínú àwọn tó jẹ́ ẹni ìgbẹ̀yìn gbà tó wọn sọ ashabul yamin wọn ni thullatun minal awwalin wa thullatun minal akhirin àwọn ashabul yamin wọn ò tó àwọn sàbíkúnù sàbíkúnù wọn ni ẹ̀ẹ́rì nínú wọn tó pọ̀ nínú àwọn sàhábà lẹ́yìn àwọn tó tún wá lẹ́yìn wọn àwọn tó pọ̀ bẹ́ẹ̀ gbàtí wọ́n sọ asaabu simal àwọn asaabu shimal ó ní ó ní ó ní sullatun minal akhirin yẹn ni pé àwọn tí wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n wá ní ìgbẹ̀yìn yìí so lẹ́yìn túmọ̀ sí pé eléyìí túmọ̀ ipe àwọn tí wọ́n pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n wọnà ọlọ́run ọba àwọn tí wọ́n wá nígbẹ̀yìn ni ń túmọ̀ irú tí àdìsí náà ń ṣe ní àlàyé ipe àwọn èèyàn wọ́n pọ̀ tó ṣe pé àwọn èèyàn rán dáradára náà ni wọ́n pọ̀ nínú wọn tán ni pé eh, eh, eh, anásù àjìnásù akitaruhum akitaruhum anjásù àwọn èèyàn kéèyàn náà ni ó pọ̀ jù so bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n bá wo sẹ́mi ayé tá à ń lò yìí kọ́ lọ́wọ́ sà ṣe wá níyàn gidi àwọn èèyàn kéèyàn àwọn ni wọ́n pọ̀ tó ṣe pé ẹ̀sìn ọlọ́run ọba yóò máa bí wọn nú ni tó ń sọ pé èèyàn yéèyàn kéèyàn eléré èèyàn kéèyàn òun lẹ́nu tẹ́sán ọlọ́run ọba ń bínú ẹni tí súnà nàbì máa ń bínú tí ó máa bínú tí ó máa ń rí lára ọmọ wa lẹ irọ́ oríṣiríṣi mẹ́ni tí wọ́n ti súnà irọ́ sọ̀rọ̀ eléyìí ara àpẹẹrẹ fi déyàn kéèyàn mọ́nu so bákan náà Abi Umama radiyallahu anhu wọn ní anabi sọlọ sálàmù sọ báyìí pé yabnu adam wọn ní wọn máa nabi adam innaka ẹ kádùrú báyìí náà bi tọ ok inshallah. سبحانك اللهم وبحمدك اشهد ان السلام عليكم ورحمه الله وبركاته oníbẹ̀rẹ̀ ní máa ń mọ̀ ẹ̀kọ́ bògì yóò àwọn àwọn ní ok ìdàpọ̀ èmi tún lè ó ní àwọn àwọn ní àwọn tó máa ń bọ̀ sàárè sọ́nà. náà tọ̀ àwọn tó ń jẹ́ àwọn tó ń bọ̀ sáré òun náà dẹ̀ ń tó bá máa ń lọ síbi sáré lọ lè tọrọ nǹkan ìpè tó bá nídìí ibi sáré ni ó máa lọ káàkiri àwọn náà ń pè ní al-kuburiyun àbáwọn tó pé tó bá fẹ́ kírun sáré ni wọ́n kọjú sí láti máa kírun àwọn náà ń pè ní al-kuburiyun ní ṣókí. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum wa rahmatulahi wa ẹ gbọ́ ṣé ó dáa kéèyàn máa ké sọ̀látùl fàátì tó wípé tí èèyàn bá sọ fún wọn pé kò dáa wọn ò ní wípé kí èèyàn mú ẹ̀rí wá fún un nínú alukurani tàbí hadith wípé tí kò bá ti sí níbẹ̀ pé àwọn ò gbà. na ọ̀rọ̀ sọ̀látùl fàátì ọ̀rọ̀ tí ò rújú ni ntẹ́yìn ó bí náà ni pé òun ti ń ṣe é òun ni ó mú ẹ̀rí wá láti nu alukur'ani àti hadithi nígbà tí mú òun ṣe ni so ìta nabi ni a ṣe nbẹnu alukur'ani nbẹnu hadithi anabi sallallahu alaihi wa sallam so yíyún náà ni èyàn dùnú ma ẹni tí ń ṣe ìta nabi ni a ṣe òun ni ó mú ẹ̀rí tiẹ̀ wá ìgbà tí fi ń ṣe o òun ni so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ẹ̀dá kan ẹ̀ bá túmọ̀ tọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله